ẹ̀yin abiyamọ ayé ojú yín dà ẹ̀ ń sùn ẹ̀ ń hanrun ẹ̀ ń sùn ẹ̀ ń fọwọ́ rọrí sùn bí ẹni tó kú ẹ̀ ń rọ̀ mọ́gi ìgbàgbé bí ẹni tó rọ̀rùn alákejì nílùú tí ò sí ààbò tó péye tá à ní ìjọba gidi i come in peace o torí mo mọ̀ ipá wa mẹ̀kúnnù àlẹ́nu ọ̀rọ̀ kò kàn mí kò kàn mí tó ní kálukú ń pariwo táwọn tó kàn padà mọ̀ ipò máa kan àwọn kò kàn mí kò kàn mí hmm, àmọ́rù ìdílé tó tún máa padà kan o kí la bí má kọgun sọ́ọ̀dẹ̀ gbogbo wa làdúrà wa àwọn tó ti ṣẹlẹ̀ sí kọ́lọ̀ ń bá wa rọ̀ wọ́n lójú kó bá wa rọ̀ wọ́n lọ́kàn ìlú nàìjíríà wa ẹni ìbàjẹ́ pin sí ìwà àbàjẹ́ ibẹ̀ ló pin sí ni mo ti rí pé wọn kì í pa ritualist tán bá rò tọ̀rọ̀ wọn á fi ritualist sẹ́wọ̀n á máa gba èsì á máa gba fan at the end of the day ritualist máa padà ṣe ẹ̀mí ẹ wá ní kí ritualist máa pọ̀ sí i ẹjọ́ máa yin ìjọba wa ẹjọ́ máa ẹjọ́ sáà àbẹ́ ń tẹ̀lé òwe yorùbá tó sọ wípé aforo yorò ń jẹ́ kóró tán lẹ̀ owó èyí ò ń ṣe fún apààyàn o wọ́n ní ẹni tó bá fi idà pààyàn idà náà máa fi pa àmọ́ tọ̀ ọlọ́run ló ń dájọ́ àfihàn pẹ̀ràn gbogbo ẹ̀yin abiyamọ ayé lẹ́ẹ̀kan sí ẹ máa sùn kò sórun nàìjíríà torí kò sí ààbò tó péye inú fu àyàfu lóníkálukú fi ń jáde ìbẹ̀rù gbójú lóníkálukú fi ń jáde náà fi ń wọlé lásìkò tàwa ẹ ti ọwọ́ àwọn ọmọ yín baṣọ torí kò sẹ́ni tó fẹ́ẹ́ gbìjà wa o ọlọ́run nìkan ló lè gbèjà wa kò sí ààbò tó péye kọ́lọ́run ọlọ́jọ́ èní kó ṣàánú wa ni o. Mm.